ìgbòlùsẹ́jà ìtì ọba dé tí òun sì ń máa di pé ẹ̀dàkùn kí ni àmúṣe lásìkò yìí. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. kò sí iṣẹ́ kan pàtó eléyìí tá a yà sọ́tọ̀ tí wọ́n fi ṣe ìpalẹ̀mọ́ de oṣù Dhul-Hijjah yàtọ̀ sí pé gbogbo àwọn nǹkan tí ọlọ́run fi pa wá láṣẹ pé ká máa mójútó lójoojúmọ́ ayé wa ètò ní í ṣe pẹ̀lú ọ̀sán àti òru ojoojúmọ́ gẹ́gẹ́ bí àwọn sọ̀lẹ̀wá àti ká máa mójútó ẹ̀sìn Islam tẹ́rí yẹn òun yìí ṣe ẹ̀sìn tó ṣe títí dọjọ́ ọdún tó wàá lọ sinmi bí àbí Ramadan ti lọ oníkálukú kọ́ka ìtẹ́ rẹ̀ ńlẹ̀ kọ́ máa ṣe ń tọ́ bá wù. wa'bud rabbaka hatta ya'tiyaka al-yaqin lolúwa ẹlẹ́dàá sọ fánàbí sallallahu alayhi wa sallam máa sin olúwa ẹlẹ́dàá rẹ̀ títí tí kò fi dé. sòtòrò ẹ̀ tètè lẹ́jà náà bá dé kò sí nǹkan tuntun kan tó fẹ́ ṣe ń bẹ̀ ju pé ẹni tó lọ́n bá gbà fún pé kó ṣe hajj kó lọ ṣe hajj lásìkò yẹn lọ àyàfi àwọn sí olóore ilé ìtọ́ yẹ ká tún mójútó ní mẹ́wàá àkọ́kọ́ nínú sọ́dọ̀ hajjá mọ́jọ́júmọ́ ayé láti gbàdá ti sọdún títí láéláé a máa mójútó jọ́sìn rẹ̀ onífin kankan nínú ìjọsìn onífirárì lópin ìgbà tó bá jẹ́ mùsùlùmí lódodo. jazaakumullahu khairan fid dunya wal akhirah ibi tí yá máa pèsè onáà ní zero zero eight six zero one six five four one lẹ́ẹ̀kan sí zero zero eight six zero one six five four one ilé ní ti zain àwọn tó wáyé pé ní blue lábẹ́ pé wọlé sí zero nine one five nine eight seven one six four six zero nine one five nine eight seven one six four six. hello. Salaam alaikum. Wa alaikum salaam tẹ̀lé wa. Ó kọ́ ìmọ̀lẹ̀ tí ń pè ọ́. Láti yá ti là wà. Láti bọ̀. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi àkọ́kọ́ ni pé àwẹ̀ Ramadan bá gbà lọ yìí. Wọ́n ní aláàbí wọn sọ̀rọ̀ sọ́lá pé tá a bá fẹ́ sínú àjọ àtà àmọ́ ṣe. gbogbo àwẹ̀ tá a ti wá gbà náà la lè máa ṣe àdúrà yẹn? Ẹlẹ́ẹ̀kejì ni pé ní òru làbá ti bọ́ kiri. Wọ́n ní ká máa ṣe àlàáhùn mọ̀ ṣùgbọ́n kalẹ̀ ká tòyí bí àfọ̀ sáfà rẹ̀ ṣé gbogbo àsìkò gbogbo ọjọ́ la lè bá ṣe ìbéèrè mi. alhamdulilayi gbogbo ìgbà tí yẹn bá ṣe sùyàm tó kẹnu rọ́ṣẹ̀sì fọlọ́ gbogbo ìgbà tí yẹn bá sínú àdúrà sínú kan náà ni kò bá jẹ́ Ramadan kò bá má sí Ramadan yẹni tí mójútó ijọ́ mẹ́fà nínú oṣù Shawwal eléyìí tá Ànábì sallallahu ní ká tó mójútó lẹ́yìn Ramadan gbogbo ìgbà bá sínú náà ẹ máa sọ pé dhahaba dhama'u wabtalat al-uruqu wa thabata al-ajru insha allah báyìí lẹ́ẹ̀ máa ṣàdúrà tẹ́ bá sí i àdúrà tó wá ní kẹ́ máa ṣe tẹ́ bá ṣe kò ń gẹ́ Laylatul Qadr اللهم إنك عفو تحب العفو فاعف عني àdúrà yẹn ọjọ́ ẹni tí wọ́n yẹ ká pé yẹn tẹpẹlẹ má ṣíṣe rẹ̀ lọ́pọ̀lọpọ̀ lóru yẹn kò wá túmọ̀ sí pé ẹ lè ṣe nígbà míì náà ẹ lè máa fi sínú àwọn àdúrà yín tẹ̀ máa ń ṣe nígbà míì ṣùgbọ́n ti Lailatul Qadr ẹni tó bá ṣe kòńgẹ́ òru yẹn níta fẹ́ kó máa jáde lẹ́nu rẹ̀ jù náà ni gbólóhùn àdúrà Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni naam. jazakumullahu khairan èèyàn olùdíje zero eight zero eight six zero one six five four one zero nine one five nine eight seven one six four six àwọn nọ́mbà tí olùjà ìbímọ oníbe hello. wàlékún sọ́n fúnra wà ní kí ló kọ́ ní wọlé pípẹ́ wọn. ní fún ọdún kò ní pé onírìn àjò ó wà ní àjò ọ̀wá ní orí ọjọ́ àti ní júmọ̀ yìí ṣé góòrè rákà mẹ́rin ní òwò wá ní àbí rákà méjì ló bá ti mọ̀ pé rákà méjì ní júmọ̀ wọ́n tó tó kọ̀ọ̀kan júmọ̀ àjò júmọ̀ yẹn tó ti wà ní àjò pé rákà méjì náà ní òwò wá alhamdulilayi sọláàtì ìjọmọ̀á kì í sọ̀rọ̀ yẹn lórí arìnrìn àjò ṣùgbọ́n tó bá ti wá darapọ̀ mọ́ àwọn mùsùlùmí níbi tí wọ́n ti ń ṣe sọláàtì ìjọmọ̀á ó ti tó fún un kò bùkátà kó tó ṣe sọláàtì ìgbọ́hùrùmọ́. tí ọba bá ti wá ṣe sọ̀látul jumu'ah nítorí ipá rìnrìn àjò ni ó sì ní ìdájọ́ arìnrìn àjò lórí yóò ṣe sọ̀látul zuhri rẹ̀ méjì méjì dípò mẹ́rin nítorí ipá rìnrìn àjò ni bí ẹni tó láàyàn péjọ méjì ló ń fẹ́ ṣe nílùú yìí kó tó di pọ̀ ń lọ sọ ajẹ́pọ̀jọ wọ́n ọjọ́ kan kọ lọ sí ṣùgbọ́n ò ní ṣe sọ́láàtì ṣáájú kó tó di pé wọ́n parí sọ́láàtì ní mọ́ṣáláṣí lọ́jọ́ jùmọ̀ gbàtàn bá tó parí ìyẹ̀wò tó ṣe sọ́láàtì ọgọ́rùn rẹ̀ ní rákà méjì ṣùgbọ́n kọ́ lọ sí mọ́ṣáláṣí ló dáa jù tó bá ti ṣe jùmọ̀ àyàn ó ti tó fún ẹ̀ tó o bá wá lọ fún àwọn bá tó parí ló tó ṣe sọ́láàtì ọgọ́rùn ti rákà méjì ìdí tó fi gbọ́dọ̀ dúró de pé wọ́n parí sọ́láàtì jùmọ̀ òun ó lè pèrò dàpọ̀ òun fẹ́ di ẹni tí ọmọ gbélu yìí tó bá sì ti di ẹni tí ń gbélu yìí ọ̀ràn àyàn rẹ ti di sọ̀látù jùmọ̀ kì í ṣe kó ọmọ ṣe sọ̀látù gbọ́hùr dípò jùmọ̀ lọ́jọ́ jùmọ̀ náà. hello. aleykum salaam kí ló kọ́ ìmọ̀lẹ̀ tí ń pè kí ni ìbéèrè yín wà. àmín àmín nínú ọgbẹ́ bẹ̀rẹ̀ yìí ṣe bá ní pé lálẹ́ bí ẹ̀rẹ́ sìn ìwádìí sí bíìtì àti ó fẹ́ sùn mo sì gbúwé lọ́dọ̀ rẹ̀ wọ́n tara fún ìwọ̀n tó ń mọ́lẹ̀ ìdí àdúgbò kòtò sẹ́ni wá dé wájú láti ti láti ṣàjú láti yẹn rántí àlóhùn wọ́n wá ti gbàgbé kóhun ti ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sì ní sọ̀rọ̀ àkáàtì tó tún wítìrì míì mú wa lẹ́yìn tó ti ṣe kó tó di ipò sùn yóò tọrọ àforíjì lọ́dọ̀ lọ. jazakumullahu khair oníbèrè bèrè pé ni wọ́n ní ní júmọ̀ àtọ́ kan Ramadan nílùú àwọn pé iná ìmọ̀ọ́sẹ̀ sọ̀láàtì júmọ̀ tán bẹ́ẹ̀ òjò sì ń rọ̀ ní tí àwọn fẹ́ parí sọ̀láàtì júmọ̀ bí iná ìmọ̀ọ́sẹ̀ sí jámù láàrin wọn pẹ̀lú sálámà sọ̀láàtì júmọ̀ tán wákàn tí a sì lè ní káwọn tó kó ní mọ́sálásí pé bí ó sì ṣe rí lábẹ́ òfin ọlọ́run náà ni. alhamdulillah wọ́n ti béèrè lórí ètò ọ̀tá sí ní ilé rédíò kanjo ni kò tọ́ lábẹ́ òfin ọlọ́ kí wọ́n pa sọ̀láàtì jùmọ̀ àpapọ̀ mọ́ sọ̀láàtì làásù wọn kì í pa sọ̀láàtì làásù papọ̀ mọ́ sọ̀láàtì jùmọ̀ sọ̀láàtì bọ́hùr àti àásù ni wọ́n máa ń papọ̀ fúnirìn àjò kódà bọ́hùr àti àásù gan àti sọ ṣáájú nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ ipò ngan kódà tó kẹ́ máa papọ̀ nílé nítorí kójò rọ̀ zuhur àti asur yàtọ̀ sí magrib àti isha nítorí pé kí má yẹ ẹ̀sọ́ jẹ́ sọ̀lọ̀ àwọn sàhábà lọ gbẹ́sìn wa látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam àwọn ni wọ́n sọ fún wa wípé anabi sallallahu alayhi wa sallam ó pa sọ̀látò zuhur àti asur papọ̀ magrib àti isha ní madina láì jẹ́ kó jùrọ̀ láì jẹ́ kó gúnjà ṣùgbọ́n àwọn olùmọ̀ ẹ̀sìn islam gbogbo wọn ní kọ̀tọ́ká paṣọ láti kan pọ̀ pẹ̀lú mi láì jẹ́ pé sábàbí wà torí ẹ̀ àwọn sọ̀hábà wa jẹ́ni tí máa ń pa sọ̀láàtì magrib àti sọ̀láàtì làrìṣà ìpọ̀ tó jọba rọ̀ agbárò ẹ̀wà látọ̀dọ̀ abdullah ibn umar radiyallahu anhuma torí àwọn olùmọ̀sọ pé tójò bá ń rọ̀ lọ́sàn láàrin sọ̀láàtì bọ́hùr àti asr ìdí tẹ̀ fi ní papọ̀ ni pé. irú ìnira ìdíwọ́ tó lè ṣẹlẹ̀ síyàn ní ọ̀sán yẹn ó kéré sírú ìnira àti ìdíwọ́ tó lè ṣẹlẹ̀ síyàn tójò ń rọ̀ láàrin magrib àti ìṣà torí náà sì máa ń pa àti nìkan papọ̀ yàtọ̀ sí bohor àti asur imaamu shafi'i nìkan àti ahmed ọ̀nà tẹ̀lé àwọn náà lè pa bóhùr àti àṣírí pọ̀ nítorí pójò rọ̀ ṣùgbọ́n ìtọ́ tẹ̀wọ̀n jù òun náà ni pé lóòrò àti àṣírí nǹkan ẹ̀ má papọ̀ nítorí pójò rọ̀ magrib àti ìṣá nìkan lè papọ̀ níbọ̀sibọ́sí júmọ̀ àti àṣù wọn kì í papọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà. jazakumullahu khairan fi dunya wal akhirah hello. Wa alaikum Ismail Kí ni ìbéèrè yín? Ìbéèrè méjì ni mo ní mọ ọ̀rọ̀ tó tó wa bọ́lá ń jẹ́ká pé fún wa ní ti dáadáa. Àmín àmín àmín. Àkọ́kọ́ ni pé ṣé a lè kírun lẹ́yìn àfà ta mọ̀ pé yẹ̀mí wò ló ń ṣe. A ti mọ̀ tó bá lọ sí lẹ́ṣọ̀ kan. Lòun sábẹ̀ wá sọ pé òun ló lé bíbí ló ń ṣe.

Alhamdulillah. lábẹ́ òfin ọlọ́run ẹnikẹ́ni tó bá lòun yẹsẹ́ wò ó ń sọ ipò òun ma òun lè máa tó pamọ́ gbọ́ ọ̀nà lílo ojú ọ̀nà tó ń gbà láti sọ pé òun máa tó pamọ́ bí pẹ̀ bí àtẹ́lẹwọ́ bí omi bí ìràwọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tó bá sọ pé òun òun máa ń tó pamọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà ìṣèkèfèrí sọ́lọ̀ ni nítorí pé Ọlọ́run ọba nìkan ló máa ń tó pamọ́ ẹ̀dá kan náà ẹ̀dá tí ń bẹ ń sẹ́mà tilẹ̀ kò sí ìtọ́ máa ń tó pamọ́ àdádálẹ̀ ló náà ká máa yẹ ẹsẹ̀ wò àdádálẹ̀ ni ṣùgbọ́n wọ́n pò ní bid'atun mukaffira àdádálẹ̀ tí máa sọ̀yàn di kèfèrí iná lọ wá ló wo yín mọ́ lòdì máyà tó sọ́ọ́lẹ̀ wọ́n ń bọ́ sọ́ọ́lẹ́rọ̀ ń bọ́ sọ lélẹ̀ ọ̀sánì tí wọ́n fẹ́ ṣe kùnú ẹjọ́ dàlùkìyàmà ìgbà náà ló tó wá mọ̀ bọ́ dàbí ọ̀dà ó ti mọ̀ látàrí pípọ̀ ọ̀dà torí wọ́n ń sọ fún ẹ̀ ọ̀gbọ́n ni. sọ lábẹ́ òfin ọlọ́run ẹni tó bá ti hàn sí ní dájú pé bá ń yẹsẹ́ wò eléyìí ẹ gbọ́dọ̀ ṣe sọ láti lẹ́yìn rẹ̀ torí mùsùlùmí nìkan ni mùsùlùmí lẹ́tọ̀ọ́ láti tò lẹ́yìn rẹ̀ láti ṣe sọlá ẹ má tò lẹ́yìn ẹni tí kì í ṣe mùsùlùmí. sọ eléyìí jẹba mọ́ṣáláṣí tẹ̀ ń ti ṣe sọlá tẹ́ẹ̀rí pé kò dojúkọ alqibla tó bá dá yín lójú lódodo fífi kò dojúkọ alqibla kọ̀tọ́ kẹsì sọ láti ń bẹ̀ àfi kí gbogbo yín pátá tẹ́jọ wà nínú mọ́ṣáláṣí yẹn àti imam kẹ́ ẹ gbìyànjú láti yí qibla yẹn padà síbi tó yẹ nítorí pé imam sọ láti rẹ̀ jà pé kó má bàjẹ́ máàmú sọ láti rẹ̀ jà pé kó má bàjẹ́ so gbogbo yín pátá ẹ jọ sọ àsọyé pọ̀ pé ẹ jẹ́ ká gbé qibla síbi tó yẹ kó wà torí kò ní í dáa ká máa fi sọ láti wá ṣòfò torí ẹnìkan nu yín kò lè fọwọ́sọ̀yà pé tó nìkan lọ́lọ́run gbà yàtọ̀ sẹ́nìkan nígbà tó ti jẹ́ pé ẹkọ̀ pàpọ̀ sálùkébìlà ni sọ láti yẹn ò lè jẹ́ gbígbà tí ẹ bá wá sọ tí wọ́n bá gbọ́ tí wọ́n bá gbà ẹ lọ sí mọ́ṣáláṣí mi tí wọ́n bá ti máa kọjú sálùkébìlà ń bẹ̀ nítorí nínú májẹ̀mú tí máa jẹ́ kí sọ láti kó lálàáfíà òun náà ni istiqbal al-qibla ká dojúkọ al-qibla tábàtí wàá jẹ́ pẹ́gbẹ́ la kọ sálùkébìlà àbí kò sí tàbí ṣùgbọ́n pé kì í sàlùkébìlà lẹ kọjú sí o ẹ̀yin kàn ń ṣàṣegbára gbóná ni àṣe ìṣẹ̀sìn lọ́lọ́run sì ní kẹ̀sì kì í ṣe àṣegbára gbóná ilé ìjẹ̀bù sí jẹ. zero eight zero eight six zero one six five four one ẹ̀sùn lè pèsè zero nine one five nine eight seven one six four six hello. hello? Wàlékún ìsọ́lá ń túnlẹ̀ mọ̀. Kí ló kọ́ ìwẹ̀rẹ̀ ní pẹ̀lú? Kí ni bí i um, Mo ní ẹni fún fẹ́fẹ́, àwọn àṣìlú, àwọn lọ sí ọ̀dọ̀ òjì ẹ̀, àwọn ìpínlẹ̀ ọ̀rẹ́. Ìgbọ̀sí tó náà pẹ̀lú ọmọ ọ̀dọ́ ti fún ẹ̀ ní ìgbà ìdáwò kò sí ti ẹnu ọjọ́ yìí wọ́n sọ wípé ẹ̀mọ́ tọ́jú ara yìí lọ́sọ̀ ń gbà ẹ̀ wọ́n ọ̀gbẹ́ àgbẹ̀ síbẹ̀ yìí sọ́nà ẹ̀mọ́ tọ́jú ara yìí rẹ̀ wọ́n tọ́ka fi fún níyàwó kò sí ìyàwó rẹ̀ wọ́n gbà ọ̀gbọ̀ sí ẹ̀mọ́ tọ́jú ara yìí wípé àṣìwọ́n mú ọjọ́ ìwọ̀n ọjọ́ ìgbéyà ọjọ́ àbí wọ́n ọ̀gbà àgbẹ̀ ṣé ọ̀sẹ̀ ní ẹ̀tọ́ sí láti mọ̀ wọn. ó ti ó ti ó ti yẹn lẹ́tọ̀ọ́ sí lábẹ́ òfin ọlọ́run nítorí pé ẹ máa tọ́jú ara yín yẹn àwọn kan ń sọ èdè yorùbá fún yín ni nípa pé àbínú sí pé kò fẹ́ ọmọ wa so àwọn nǹkan tó bá rí o lè fowó ṣe fún ní orúkọ pé ọ̀fẹ́ kíyàwó rẹ lọ́la kíyọ̀ jẹ́ kò sí nǹkan tó burú mẹ́ àmọ́ ẹ máa tọ́jú ara yín pé ẹ máa bára yín sùn ọlọ́mọdé nítorí pé òbí kan sí. Si tó lè sọ haram di halal kò sì sóbì kan tó lè sọ halal di haram tóbi bá ti àpèjúwe méjèèjì yín òbí kan lè sọ haram di halal ẹ máa tọ́jú ara yín ìwọ ni fún ọ láti ṣe ọmọ yìí lásọwò ṣáájú kó tó di pé bàbá rẹ̀ fi fún ọ níyàwó bàbá rẹ̀ ò tíì fi fún ọ níyàwó ọ wá ní ẹ máa tọ́jú ara yín á sọ pé bàbá kan ò sí tó lè sọ haram di halal gẹ́gẹ́ bó sì ṣe jẹ́ pé bàbá kan tún sí tó lè sọ halal di haram bí kí bàbá ó ti sọ pípọ̀ ń fọmọ òun yìí fún ọ níyàwó níjọ́ tẹ yọjú sí wọn kí wọn náà sọ pé mo gbà á níyàwó kí ìbálòpọ̀ kan wá ṣẹlẹ̀ ńgbà náà kí bàbá wa sọ pé ṣé mo sọ pé ká bára yín sùn ni à ó lè sọ halal di haram torí pé wọn ló ti fẹnu ara rẹ sọ pé ọ̀fọ̀mọ rẹ fún níyàwó ó náà sì sọ pé ó ń gbà á níyàwó àwọn ẹlẹ́rìí jẹ́rìí sí gbogbo ètò ọ̀ máa ń sọ lẹ́yìn eléyìí nígbà tí yẹn kàn jẹnu rẹ̀ ń yà ni torí rẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa wọn ò tí ì fọmọ fún ọ níyàwó ọ gbọ́dọ̀ sí lásọ wò wọn ò tí ì fọmọ fún ọ níyàwó ìwọ kan òun kan ẹ gbọ́dọ̀ wà lábẹ́ òrùlé kan nítorí pé àṣetán ni ó sì kẹta yín náà. ẹ lọ ọ̀rẹ́ kò sọ́n tó ọ̀gá kí ló kọ́ ìmọ̀lẹ̀ tó tèrè kí ló bèèrè yìí ẹjọ ẹbá gbóǹsókè jẹ. ìbéèrè ìbéèrè mi ni wípé agbọ́dọ̀ lọ sí ìyá nàbí sàmúlò àkàlà wípé tó bá ti di ìjọ kéèké tá a bá ti fa àwọn ọmọ wípé ìwọ ọmọ yẹn wọn ní pé ká fún àkùnrin yẹn jẹ tó bá a fi káàmù lórí òṣùwọ̀n tó nǹkan tó sọ̀rọ̀ ẹ máa fún wa ká fi ṣe ká fi ṣe ìsàlọ̀ kan àwọn kápò rẹ̀ ṣe father alhamdulillah ntí sunna nabi sallallahu alaihi wasallam. sallam sọ adéfì yẹn fẹsẹ̀ rìn lẹ̀ iná ní pété bá bímọ ẹ fa irun orí rẹ̀ lọ́jọ́ keje tẹ́ bá fa irun orí yìí lọ́jọ́ keje ẹ ń wọn wíwúwo irun orí yìí láì jẹ́ pé omi wà lára rẹ̀ ẹ wọ̀n ní gbígbẹ báwo ló ṣe wúwo sí ẹ wàá fi òdiwọ̀n ìtọ́ba wọ̀n yẹn ẹ ti ṣe sàrà lówó fàdákà tó ẹ ní àríyàn òye yín irú òṣùwọ̀n wo la lò irú òṣùwọ̀n táwọn ẹni tí ń ta gold and silver tí wọ́n máa ń lò ńlẹ́ lò ó dàbí ó máa ń dàbí calculator báyìí kékeré ni sọdọ́ra ti lè gbẹrun yẹn lé lórí tí ọba ti sómi lára yóò sọ ntọ́ wọn kéńké náà fẹ́ wọn náà kínkan róńdó ní ọkàn wọn so owó tí ó bá equivalent sí tí silver bá wúwo tó bẹ́ẹ̀ ńlẹ́ kàn fi ṣe sàrà ọjọ́ bó ṣe jẹ́. ìjọba kùnú ọ̀hún ẹ̀ lọ́wọ́ àlékún sọ́nà dọ̀rọ̀ kí ló kọ́ ìmọ̀lẹ̀ tó kẹ̀wọ̀n. láti òkò kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé bàbá ilé ìdáwó tí ó ti hàn sí ẹ́. Ṣé wàá lọ sí ilé ọmọ bẹ́ẹ̀? Ètò ìrọ̀lẹ́ ni ilé ọmọ bẹ́ẹ̀ ìyá ló ní ọmọ. Ṣé ilé ọmọ bẹ́ẹ̀ tó bá dàgbà? Ṣé bàbá àwọn tó lè fẹ́ ni àbí èèyàn tó wọ́n lè fẹ́ra wọn? Eléyìí ń ṣèbéèrè. Ń ṣèbéèrè. Zero zero eight six zero one six five four one. Hello. Wàlékún Sọ́ndọ̀rán, kí ló kọ́ ìmọ̀lẹ̀ kí ń pèrò? Kí ni bèèrè inú? Ẹni tí ó kí ní àlójọ́ yìí. Àmọ́ ń kejì tó tó tó tó ṣe àwọn ti pé iṣẹ́ ìtì àmì òun àti kìí ìjọba ẹgbẹ́ ṣe máa ṣe ìjọba ẹgbẹ́ ṣe máa ṣe ìbéèrè náà lókèjì ní pé àwọn ọ̀gá tí tó wá ní pé àwọn nǹkan méjì tí a lè ṣe wọ́n gẹ́gẹ́ bí ìgbà tí a bá fẹ́ lọ sí sùjúdù nípa pé èèyàn lè fọ́ èèyàn lè kọ́ gbọ́ lọ sílẹ̀ tàbí jẹ́ pé orúkún ni máa kọ́ gbọ́ lọ sílẹ̀ ṣé ìwà àwọn ìgbà tí bá ṣe èèyàn lè máa ṣe wọ́n ní ẹ̀kọ́ kan nígbà tó máa fi jẹ́ súnmọ́ àbílẹ̀ òun ní láti mú ara fáńdọ̀ pé òun kìlẹ̀ mi máa fi lè gbọ́ ọ̀gá àbí ọwọ́ mi máa kọ́ máa ṣáájú. alhamdulillah ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹni tí òun ti ṣe sọ̀láàtì làìṣà lálẹ́ àná tó wá jẹ́ pé ńgbà tó di àsìkò sọ̀láàtì làìṣà lálẹ́ òní ló tó rántí pé tàná wọn ṣe á kà á láti sọ̀láàtì làìṣà ìtàná títí dé tòní sọ̀láàtì mélòó ló ti síwájú tòní àdùkẹ́ márùn ló yẹ kó jẹ́ sọ̀láàtì márùn àbí kéré sí márùn tí a bá gbàgbé láti ṣe wọn àbá gbàgbé láti ṣe kan nínú rẹ̀ lọ́nà títí títò wọn fi dàrú àwọn lákọ̀ọ́kọ́ ṣe náà ká tó ṣe ẹ̀ṣá ìtòní ọlọ́run ọba yóò ràn lọ́wọ́ yóò ṣe sọ̀láàtì ẹ̀ṣá ìtànà yóò tún àṣùbà tòní ṣe yóò tún sọ̀láàtì bọ́ọ̀rù ṣe yóò tún asr magrib yóò tún ṣe ẹ̀yìn ìgbà náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣe sọláàtìlà ìṣá ètò ni. níbi tí àwọn ẹ̀rí tó múnádóko fẹsẹ̀ rinlẹ̀ bá wá fún nǹkan kan tá a fẹ́ ṣe nínú ìjọsìn tó ṣe pọ́kàn tọ́ka sí pé a lè ṣe báyìí òmíràn tọ́ka sí pé a lè ṣe bá mi ṣé a lè máa ṣe wọ́n síra wọn àbí báwo ni. èyí tó dọ́gba jù nínú ti lílọ sí forí kan nípa àníṣe síra wọn nítorí ìdí tá a fi sọ pé tó bá kọ́ mọ́wọ́ lọ sílẹ̀ kò burú tó bá kọ́ mọ́rúnkún lọ sílẹ̀ kò bàjẹ́ òun náà ni pé ìyapa wà láàrin àwọn olùmọ̀ nípa pé wò lákòókò mú lọ sílẹ̀ tí èkíní sì ń sọ pé ẹni tó bá ní irú ntẹ́kẹ̀jì sọ ní àkọ́kọ́ ṣe àṣìṣe ni èkejì náà sì ń sọ pé àwọn àtìyìn náà àṣìṣe náà ni so ìdínà tá a fi sọ pé ẹ̀rí wá fẹ́lẹ́ yìí ẹ̀rí wá fẹ́lẹ́ yìí kò sí ètò ṣe tó burú ṣùgbọ́n èyí táwa sà lẹ́sà òun náà ni pé kọ́wọ́ kọ́kọ́ lọ sílẹ̀ so lágbọ́nrú báyẹn ọ̀kan lẹ́yìn náà sà lẹ́sà tẹ́ mà sí ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó ṣe pé ànábì sallallahu alaihi wasallam ó ṣàlàyé fún sàábé pé ẹ lè ṣe báyìí ó tún ṣàlàyé fún sàábé mi pé ẹ tún lè ṣe báyìí ẹ bẹ́ẹ̀ ń sẹ́ ń pèpè fún sọ̀láàtì ẹ̀rí pé ìpèpè fún sọ láti kan wọ́n máa bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú allahu akbar allahu akbar lẹ́ẹ̀mejì péré ìpèpè fún sọ láti mi allahu akbar allahu akbar allahu akbar allahu akbar ó ti jẹ́ mẹ́rin torí ẹ̀ bákan náà ẹ̀rí pèpè fún sọ láti kan ó ní tarjih lẹ́yìn ìgbà tí bá ti sọ allahu akbar allahu akbar yẹn tẹ́ sọ tán ẹ̀rí sẹ̀ tí wọ́n á sọ pé ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah. أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله kẹtù wá gbóhùn sókè tuntun àwọn gbólóhùn àyè wí àwọn olùmọ̀ẹ̀sìn Islam sọ pé ro eléyìí ìyapa tí ń tọ́ka sí pópó ríṣiríṣi ni nínú pàǹtẹ̀lé súnà lódodo òun náà ni pé ká lo eléyìí nígbà kan ká lo oríṣi mi nígbà mi yàtọ̀ sí ti mímórí lọ sílẹ̀ nígbà tá a bá fẹ́ forí kalẹ̀ ọ̀kan lẹ́mùú sọ́wọ́ lẹ́yìn kọ́kọ́ fẹ́ máa mú lọ sílẹ̀ àbí orúnkún nítorí pàdétì kan ọlọ́dá àgbọ́yé tí ó takora wọn yẹn sílẹ̀ ó ní ẹ má máa lọ sílẹ̀ gẹ́gẹ́ bí ràkúnmí ti ṣe máa ń lọlẹ̀ sọ́wọ́ ni ràkúnmí wọn kọ́kọ́ mú lọlẹ̀ ní àbórúkún ibi tí wàhálà ti ṣẹlẹ̀. Wa alaikum salaam kí ló kọ́ ìmọ̀lẹ̀ tó ń

tí ó sì mọ̀ pé jánábà wà lára òun jánábà ti ń bẹ lára rẹ tó rántí pó wà lára rẹ tó padà wà rántí kò sí àkóbá kankan tó fẹ́ ṣe fún sùyàmù rẹ lópin ìgbà tó bá pò ti dàníyàn pápá tó bá pẹ́ Ramadan ti dàníyàn látàlẹ́ so tó bá jí máa bá sùyàmù rẹ lọ ìgbà tó bá padà rántí jánábà wà á máa wẹ̀ ṣùgbọ́n àkóbá tí ó ṣe òun náà ni fún sọ̀láàtì rẹ̀. tó bá padà rántí pé jánábà ń bẹ lára rẹ̀ sùyàmù rẹ̀ lálàáfíà ò gbogbo sọ láti tó ti wá sí ṣáájú kó tó wẹ̀ jánábà wà á tún sí. Maaleykum salaam alaykum kí ló kọ́ ìmọ̀lẹ̀ tó pè? Láti. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni ẹgbẹ́ tí ọmọ náà ṣe wọ́n. Bẹ́ẹ̀ ni ìbéèrè mi ni ẹgbẹ́ tí ṣe é ẹjọ́ kú òun gbọ́dọ̀ fún wọn lé. ó ní tí ọkùnrin bá ṣe zina tó ẹ pórí zina náà ló kú sí irú ìwẹ̀ wo wọ́n wẹ̀ fún ẹ ẹ lábẹ́ òfin ọlọ́run <laughs> ọlọ́run ọba ọ̀bẹ àwa ká máa wẹ̀wẹ̀ jánábà fọ́ dàrán so wọ́n wẹ̀wẹ̀ gbẹ̀yìn wọ́n wẹ̀ fún ìwẹ̀ òkú torí pé zina ti ń ṣe kọ̀sọ́ di kèfèrí àmọ́ yóò bọ́ lọ́n pàdé lẹ́yìn ìjẹ́bú ti ṣe jẹ́ àmọ́ kó awẹ́wẹ́ jánábà fún ká tó awẹ́wẹ́ àràrọ̀. hello. maaleykum salaam wa rahmatulah kí ló bá ìmọ̀lẹ̀ tí ń pè ọ́. orúkọ mi ni mo bá iná láti Kaduna. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé eh, ní ilé iṣẹ́ ibi tí à ń lọ àwọn afáwọn sọ pé tí èèyàn bá ń ṣe relaxation lọ́wọ́ èèyàn lè gbé kura èèyàn lè tìláwà nìkúra. mo tún gbálẹ́ àwọn dókítà yìí pẹ́tọ̀ kékeré ẹ̀gbẹ́gbẹ́ kò gbọdọ̀ wà láàrin yẹn tí mo fi gbé ìran wọn ní kíkẹ́ ìbéèrè. alhamdulilayi ọ̀rọ̀ tí àwọn ẹni tí ń kọ́ yín lẹ́kọ̀ọ́ tí wọ́n sọ ọ̀rọ̀ apá kan nínú àwọn àfa òde òní ni àwọn ẹni tí ń sọ pé lópin ìgbà tóbìnrin bá ń ṣe nǹkan sùn tó bá jẹ́ pé bá ń kẹ́kọ̀ọ́ nínú alukur'an ó lè máa gbé alukur'an lọ́wọ́ lópin ìgbà tí ìbá ti ṣàwọ̀ ọwọ́ rẹ̀ òun náà ní kàtà alukur'an bí kọjá bọ ìbọ̀wọ́ lórí ìbọ̀wọ́ yẹn ní gba kúránì lè àwọn ní kò burú ṣùgbọ́n ìta ní kò burú gbọ́dọ̀ nígbà tẹ́ ń ṣe nǹkan sùn nítorí pé wọn náà dìtà nàbì sallallahu alaihi wasallam eléyìí tó fẹsẹ̀ nílẹ̀ pé wa alla yamassa al-Qur'ana illa tahir ẹnìkan gbọ́dọ̀ fọkàn al-Qur'an bá má sẹyìntó má yọjọ pé kò sí nínú pé ń ṣe nǹkan yóò kó tún sálù alága pẹ̀lú eléyìí jẹ́ bó ṣe jẹ́ èèyàn lè kí alukur'an láì jẹ́ kó àlà ṣùgbọ́n kò yẹ kó kí alukur'an tí jánábà bá ń bẹ lára rẹ̀ àbí nǹkan kẹ́bù ali ibn abi fúlàní nàbì ó máa ń ọlọ́run ní gbogbo tó bá wà ẹ̀sìn mọ̀ pé gbólóhùn ìrántí ọlọ́run tó ga ọ̀nà àlà Kùránì kìkì náà. hello. wa aleykum salaam wa rahmatulah kí ló kọ́ ìbẹ̀rẹ̀ tí ń pè ọ́. àtúntà bá mi sọ̀rọ̀ láti èkó. kí ni ìbéèrè yìí. ọjọ́ bí ìlọ́wọ́ ṣe nípa àlámọ̀rí kan ni. ọlọ́run kábàá á jẹ́ kí ọmọbìnrin ìyàwó mi ló jáde láyé láti lọ́dọ̀ ní pé adarí kan ní. so dàda yìí ti jáde láyé nígbà tó ti wọ́n kékeré sọdọ mẹ́ta tẹ̀ ní mọ́mí ẹbí lóbìnrin pẹ̀lú kí dàda ti kúrò láyé. so ó wá ṣaláìsí náà ọ̀nà bẹ́ẹ̀ nígbà tó bímọ tán ó ṣaláìsí. so ọmọ ẹ̀ wá wà lọ́dọ̀ mọ́mí ẹ̀ báyìí ló ń tọ́jú ẹ̀. so àwọn ọmọ ṣàtọ́jú ẹ̀ nípa ogún tó fi ilẹ̀ ní aṣọ àtàwọn bàbá ìbáwọn Islam ṣe ní àṣẹ alhamdulilayi àkọ́kọ́ ọlọ́run bá foríjì ọlọ́run bá kẹ́ ọlọ́run bá gẹ́ ọlọ́run bá ṣe lọ́mọ àlùjánnà eh, gẹ́gẹ́ bó ti ṣe kú nìsín ó kó fìyà lẹ̀ ó kó fọmọ lẹ̀ ó kó fọkọ lẹ̀ so tó bá yẹ pé ọmọkùnrin bá ní ẹni tí ìyàwó yín fi sílẹ̀ àbí ọmọbìnrin ìyá wọn gba ìdá kan nínú mẹ́fà ìyá tó bí ẹni tó kù yẹn ìdákanu mẹ́fà tó fi sílẹ̀ sáyé ẹ̀yin tẹ́ ẹ jókòó èèyàn ó gba ìdákanu mẹ́rin tó bá jẹ́ pé ọmọbìnrin ni wọ́n gba ìdajì ohun tí ìyá rẹ̀ fi sáyé tí nǹkan kan bá wá ṣẹ́kù ọkọ òun lẹni tó ṣe pé àbí tó tí nǹkan kan bá ṣẹ́kù nínú nǹkan yẹn àní fún ọkọ̀ ju nǹkan tá a fẹ́ fún náà nítorí pé nínú bá a ṣe máa tún dá nǹkan padà fẹ́ni tí ò jogún wọn kì í ṣe rọ́ọ̀dù fún ọkọ ọkọ ò sì ní jẹ ju ìdákanu mẹ́rin àbí ìdajì ntíyàwó rẹ̀ fi sílẹ̀ lọ torí rẹ̀ yẹn ọgbà ìdákan nínú mẹ́rin ìyá ọgbà ìdákan nínú mẹ́fà ìdákan mẹ́rin tó bá ti kún ìdákan nínú mẹ́fà ó ti di ìdajì ìdajì tó kù yẹn òun náà ni ọmọbìnrin yẹn ó mú owó bá tà àmọ́ tó bá jẹ́ pé ọmọkùnrin ló bá fi sílẹ̀ sáyé ìdá kan nínú mẹ́rin náà lẹ́yìn ọgbà gẹ́gẹ́ bí ọkọ ìyá ọgbà ìdá nínú mẹ́fà ọmọkùnrin yẹn yóò gbà tó bá ṣẹ́kù nínú dúkìá eléyìí ni bẹ́ẹ̀ ṣe pín bàtà aṣọ gèlè iná ni arábìnrin yìí fi sáyé ẹ wò ẹ pé bùbúyè tí àwọn nǹkan wọ̀nyẹn lè jẹ́ tẹ bá ti wá pé bùbúyè tí wọ́n lè jẹ́ ẹ ṣírò àwọn owó yẹn papọ̀ ẹ wàá wò kí ni ìdá nínú mẹ́rin owó tẹ ṣírò jẹ́ iye ọjà gèlè aṣọ bàtà tó fi sílẹ̀ tó ṣe déédéé ìdá kan nínú mẹ́rin yẹn ọkọ mu iye gèlè aṣọ bàtà tó ṣe déédéé ìdá kan nínú mẹ́fà ìyọ́mu ìyókù ọmọkùnrin yòókù ìdajì tọ́jẹ́ tọmọbìnrin òun náà gba ìdajì gbogbo iye tẹ válù yẹn lórí ìjọba sí. Wa alaikum salaam wa kí ló kọ́ ìmọ̀lẹ́ dín pẹ̀lú. Kí ni ìbéèrè yín? Ó ṣẹlẹ̀ pé ehm, ibi kan tí a ti máa ń gbé àgbàlá eh, ní máa ń gbé. Ìgbà tí mo wọlé fún ìgbàgbé eh, Zoe àbí Sobo Èso láì. Bí mo ti wá fẹ́ mo ti fẹ́ ṣe sọ́lá ní pé àwọn èèyàn ti fẹ́ tẹ̀lé ìyá nínú májèlé rẹ̀ nìyí. Májèlé àwọn òfin fèsì and the reason dey that the do is still a time to We kí lọ́tà tí mo máa We ní pé mo ti rí pé sọ láti wọ́n fẹ́ kí níbẹ̀ yẹn táìmù ti We fún wọn láti bẹ̀rẹ̀ bọ̀ láti wọlé ní orí láti máa ń ṣe sọ láti máa kà mo lè wá wò pé kí ni mo fún sọ láti àti wọ́n á rí pé táìmù àwọn àwọn ọmọ yìí mọ́sálásí bẹ̀rẹ̀ ní tó ìgbè pé wọ́n We fẹ́ We sọ láti dúró ní èyí ìdílé fẹ́ kíbla àwọn ìdílé fẹ́ kíbla ẹ̀ bẹ́ẹ̀ kíbla ṣàwọn straight àwọn tó tó straight so ìdílé fẹ́ mo ti fẹ́ mo fi sọ́lá ti mú ló ni ìdájọ́ sọ́lá ti bá yẹn kò ló spi ahead rẹ̀ nítorí pé jẹ́jẹ́jẹ́jẹ́ wàhálà àjókòó tó yẹ pé wọ́n lọ lọ tẹ́rí sí i lábẹ́ òfin ọlọ́run ẹ̀kọ́ tó kẹ́ ẹ ṣe sọ́láàtì tó ní àsìkò ní mọ́ṣáláṣí tó ní jàmá ṣáájú kó tó di pa àwọn jàmá yẹn wọ́n ṣe sọ́láàtì pàápàá jùlọ tí wọ́n bá ti kọ́kọ́ pèpè fún sọ́láàtì wọ́n ti pèpè fún sọ́láàtì àyè ò sí fún yín láti ṣe sọ́láàtì yẹn nínú rẹ̀ àfi tẹ́ bá lọ síbòmí sọ ẹ́ dòde ìmáàmù yẹn tí fi wá ṣe ni tẹ́ ẹ bá fi lé lọ sí. Si, sọláàtì yẹn nínú òfin ṣẹ̀ríà wọ́n ní sọláàtì yín tẹ̀ ṣe kò ní jẹ́ nǹkan tó lálàáfíà nítorí pé nǹkan tó ti ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n pè ní alẹ́fitiyàtọ̀ alẹ́ imam ẹni kẹ́kẹ́ gbáwájú gba àyè má lọ́wọ́ nù so eléyìí ń jẹba wọ́n rọ pé kíbla bend kò bend láti ṣàlàyé eléyìí púpọ̀ tó bá yẹ kó bend kò bend lẹ́yìn fi ń sọ pa fèsì kíbla fèsì kíbla ẹ̀ náà ń bùkátà wádìí tó pọ̀ nítorí pé àdójúkọ ibi tí ọlọ́run ní kẹ́ máa dojúkọ ìhà alqibla ìhà kaaba ìhà kaaba yẹn tí ò bá ti jẹ́ pé wájú kaaba gangan lọ wà ó lè dojúkọ kaaba ìhà rẹ̀ náà lọ́ọ́ máa dojúkọ so ó nídìí kẹ́ bẹ́ǹdì díẹ̀ kò nídìí kẹ́ bẹ́ǹdì díẹ̀ tá bá ti wo gbogbo ẹ̀ lápapọ̀ tá a rí pé ibìkan náà lẹ dojúkọ generally ó ti tó àbùkátà gbogbo wàhálà tó jẹ́ pé kibla finder ó bí fún wa ọ̀rọ̀ ra tẹ̀ díẹ̀ ọ̀rọ̀ ra yí díẹ̀ so díẹ̀ díẹ̀ díẹ̀ yẹn kò yẹ kó máa dá wàhálà lẹ̀ lópin bá tí ì bá ṣe gbẹlẹ̀ kọsálù kibla tí ì bá ṣe fàkọ̀ ní ìjẹ́bù. hello. Màálíkùn sọ́lá ọdún àwọn kí ló kọ́ ìmìnà tó tàn? Ọlọ́gbà ní ọwọ́ Atlantic lórúkọ láti Èkó. Ẹ̀yà ó ti 08080165141. Hello. Wa alaikum salam tí wọ́n kí ló kọ́ ìbọ̀lẹ̀ tí kò rọ̀? Kí ni ìbéèrè yìí? Ìbéèrè yìí ni pé tí ẹ̀yà bá ń sèlẹ̀ yìí mìíràn, so àtúwá èyí. Hello. Hello sir, wa alaikum. Wa ìbéèrè mi ni pé èèyàn tò lẹ́yìn máa àtò sáfù lẹ́yìn máa ìbéèrè mi ni pé àtò lẹ́yìn máa so. ayé à ń bọ̀ à ń bọ̀. àwa tó dé ibi ẹgbẹ́ ọ̀tún parí. Hello. Hello, à ń gbọ́. àdúrà tó lẹ́yìn máa mú parí lẹ́gbẹ́ ọ̀tún àti lẹ́gbẹ́ òsì ó kanlẹ̀ ilé mọ́tàlásì so ní ẹgbẹ́ pápọ̀ ọ̀tún àwa rí ẹnìkan tí àgbọ̀ ara rẹ̀ já ó wá kò ní orí sáfù so àwọn tó wá láti sí ẹgbẹ́ ọ̀sùn pátápátá wọ́n jẹ́ èèyàn méjì sáfù méjì wá bẹ̀ àwọn tó wá jẹ́ sáfù méjì yẹn àwọn tó wá jẹ́ sáfù méjì yẹn wá dó lórí wípé káwọn tó wà lẹ́gbẹ́ òsì yẹn kán wá pàdé àwọn káfíń tí òsì ẹgbẹ́ ọ̀sùn parí àwọn òsì náà wá lódò pé àwọn sáfù méjì yẹn ni kán wá pàdé àwọn so asábè lọ́wọ́ ìmáàmù ìmáàmù jẹ́ yíwa wípé a máa parí sọ́dọ̀ lẹ́gbẹ́ ọ̀sùn nígbà àwọn sáfù méjì yẹn lọ bá àwọn méjì àwọn sáfù tó pọ̀ lọ so àkàlùkùsà mọ́sílẹ̀ àyẹ́ tẹ́lẹ̀ kò sẹ́lẹ̀ ọdún pọ̀ra wọn yé lórí ẹ̀ abẹ́kí dọ́tọ̀ wa láyé nípa rẹ̀. bẹ́ẹ̀ ṣe ṣe béèrè yẹn kò tiẹ̀ yé rárá kò yé rárá táyì bá ṣòfò látàrí pẹ́ni tí ń bẹ́ ń bẹ́ kọ́kọ́ ń bẹ́ ẹni tó bá lẹ́yìn ní déédéé ibi tí yóò ṣòfò yẹn ọ̀rọ̀ bọ́ bẹ́ẹ̀. Hello. Àlékún sọ́dún lẹ́wọ̀n kí ló kọ́ ìwọ̀lẹ̀ kí pẹ̀lú? Kí ni bèèrè yín? Ìgbésẹ̀ ìgbà dínú ní orí ìṣẹ́ àmì lè, a tún wà máa kọ̀ntínú rẹ̀ lọ nígbà tí wọ́n ṣe ìfìlọ́wọ́ ṣé ó ṣe nílé ó ṣe déédéé dáadáa ibi tó bá bá tìláwà rẹ̀ dé eléyìí tó máa ń ṣe lójoojúmọ́ àti ibẹ̀ náà ló ti ń bá kíw rẹ̀ lọ níbi kìyàmù lẹ́ẹ̀lì rẹ̀ nítorí ó ṣe dà ó sì ń kàtó burú mẹ́. ẹni tí sáfù bá ṣòfò ní àgbọn iwájú ẹni tó wà lẹ́yìn déédéé ibi tó ti ṣòfò yẹn òní ọ̀rọ̀ àbọ̀ síwájú. Si ilé tí òbí apọ̀n ẹni tó sì tún wà dédé ẹ̀yìn tiẹ̀ náà lẹ́yìn òun náà bọ́ síwájú ní dédé ibẹ̀ yẹn tàbá retí pé ẹnìkan kọ́ bọ́ síwájú látẹ̀yìn tí ọ̀bá bọ́ wájú kò sí tọ́sẹ̀kù ju wípé kẹ́ni tí ń bẹ lọ́tún àtòsí ibi tó gbòfò yẹn kí wọ́n gbìyànjú láti dí àyè yẹn lọ ìwọ rọra súnmọ́ ọ̀dọ̀ ẹni tí ọ wà lápò sí rẹ ságbọn ibi tí sáfù ti gbé tó ti fẹ́ ṣòfò yẹn lọ́nà tí òfin ní jẹ́ pé falafó sílẹ̀ fún àṣetàn òun náà sì rọra tún yasẹ̀ rẹ̀ díẹ̀ sí kọ́sàmọ́ ti ju èjìká yín lọ kálukú ọmọ ìyàsẹ̀ tayọ èjìká rẹ̀. jazakumullahu khairan zero eight zero eight six zero one six five four one zero nine one five nine eight seven one six four six hello. wàlẹ́kùn sọ́dọ̀ ọ̀gá kí ló kọ́ ìmọ̀lẹ́ dínkù. ọkọ̀ Kí ni ìbéèrè zero eight six zero one six five four one zero nine one five eight Hello. Wàlékún sọ́gbà rẹ̀, kí ló kọ́ ìbẹ̀rẹ̀ tó tó? kí ní bèèrè yín. ẹ̀ṣẹ́ kámákámá ọjọ́ ti lọ. ni kó máa lò. kan, ó ní ìrìn, ó pé ó ìrìn rẹ̀ ní Wọ́n ní àkọ́kọ́ ni pé ò tí ì fẹ́ yàwùn ò lè tí ì máa fọwọ́ lálẹ́ kọ́ máa pàṣẹ fún ìjọdúnkẹ́ lómi ò tí ì fẹ́ yàwó ní ìsìn wọ́n ti ń sọ fún pé ó bójú ó ṣe gbá òní lọ fi ṣẹ́ òní ṣe kínní kan ọ̀yẹ́ sùkúù táwọn ọmọ ọmọ lọ́wọ́ òní lọ sùkúù ilé ló ti máa bá ń kọ́ wọn sùkúùlù ẹ ṣe sùúrù mànà ẹ tí ì rí yàwó fẹ́ àṣẹ àtòfin ti ń kọlu ra wọn so ẹ ṣe sùúrù àwọn ni wọ́n dárúkọ sọ̀láàtì kan àwọn ọ̀rántí rẹ̀ ni wọ́n pè ní sọ̀láàtì so àkọ́kọ́ ìtọ́dọ́gba jù ni pé èyí ti sọ̀láàtì tó yẹ kẹ́sì bó tilẹ̀ jẹ́ pápá kan nínú àwọn olùmọ̀ sọ pé gbàwá tó mú àfẹsẹ̀ rinlẹ̀ àwọn ìtọ́ pọ̀ wọ́n sọ pé kò fẹsẹ̀ rinlẹ̀ àwọn tó ń sọ pé kò fẹsẹ̀ rinlẹ̀ là mọ̀rọ̀ wọn torí ẹ̀ má ti sọ̀láàtì tẹ̀síbíyà ìtàn ní bọ́ọ̀ bá tiẹ̀ rí sí rárá sílẹ̀ kánú gbèsè ayé rẹ̀ má ti sàwọn náfìlà pọ̀ tánàbí sallallahu alaihi wasallam ní ká ṣe tó wá lọ́nà tó gúnrégé tó fẹsẹ̀ rinlẹ̀ àwọn eléyìí ni kò mójútó kìí ṣe èyí tó jẹ́ pé apá pọ̀ lórí rẹ̀ yìí. Jazakumullahu khairan fid dunya wal akhirah ọ̀dọ́ pàtàkì fún ẹrú aláàtí ìsinmi agbátẹrù ìpè àti Allah subhanahu wa ta'ala kọ́bá níbi sọ́wẹ́sùn dáadáa láyé àti ní ọ̀nà ìkíyàmà. شرف الدين بن براجي حفظهم الله ورعاهم وفضل الله قوة ولا الخير يا الله كليكي آمين وصلي دادا يجوز الجمع من دبي فايته سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك